نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته tí èèyàn bá ti wà nínú àwùjọ pẹ̀lú àwọn tí ìròrí ìṣesí èèyàn tí ò bá papọ̀ nǹkan kan ó pàtàkì gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tó bá gba ọba adédàgbọ́ Allah subhanahu wa ta'ala tó dẹ̀ gba súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó gbàgbọ́ wípé ìṣesí wa láyé ń bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam la gbọ́dọ̀ fi jọ táàfì rojú rẹ̀ ọba adédà gbẹ̀ndẹ̀ al ọ̀ràn yẹn ní kọjá kí tòun yàtọ̀ kó má jẹ́ kí n tó ń ṣẹlẹ̀ láwùjọ kó gbé òun lọ kóun má wàá fi mọ ipò tóun wà nínú àwùjọ gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo gbogbo ìgbà ibi tí onígbàgbọ́ òdodo bá wà ó yẹ kí ó máa mà nínú òròrí ìsọ̀rọ̀ sí àti ṣe sí pípé tòun yàtọ̀ òun dẹ ni òun gbọ́dọ̀ jẹ́ àríkọ́ṣe dáadáa eléyìí ó lórí ni ìmọ̀ tó wá ọba Allah subhanahu wa tó pé kò sí ṣe lè rí ilé ayé rẹ̀ tò ní títò tí ọba Allah wa ń jọ àyàfi tó bá ní yìí yìí ni wípé kí ni ọba kí ló fẹ́ ká ṣe bóò ló ṣe fẹ́ ká ṣe ní gbogbo ìgbà àti ní gbogbo condition tí ẹ̀dá bá wà tí eléyìí bá ti fẹ́rí nínú gbèsè ayé ẹ̀dá yóò máa ṣe gbogbo ohun tí ń bá ń ṣe lọ́nà tí ò tọ́ ni yóò dẹ̀ máa sọ̀rọ̀ lọ́nà tí ò tọ́ ìrò torí pé kí ni ìròrí ó ti wọ̀ nítorí bí eléyìí ni wípé ìjọsìn kò ṣeé yà sọ́tọ̀ pẹ̀lú ìfẹ́ rẹ̀ kò sí ẹni tó fẹ́ràn ẹ̀dá bí ọba tó dẹ́dà ìwà fi ìfẹ́ yìí hàn sí ọba dẹ́dà ó wípé kí ni kéèyàn juwọ́ jùsẹ̀ sí òfin rẹ̀ tífẹ̀ẹ́ tọ́ba ti ń yapa ìfẹ́ tí ọba dẹ́dà tọ́ba ti ń di wípé ó ń lọ ọlẹ̀ kò mókè nínú gbáyà ẹ̀dá tó tó ń jẹ́ wípé nǹkan míì ó lè jẹ́ wìrìn ó lè jẹ́ pò ó lè jẹ́ owó ó ń mókè nínú gbáyà ẹ̀dá ju ti ọba adẹ́dà lọ bẹ́ẹ̀ náà ni ìjọsìn bó ṣe yẹ kéèyàn juwọ́ jùsẹ̀ fún ọba adẹ́dà ni ó ṣe máa ni ló ń bí báwo ló ṣe ká ṣe nǹkan àwọn wo ló darapọ̀ mọ́ ni ló ń bí ìfẹ́ ẹni tó ń bá ń ṣe tọba dẹ́dà Allah subhanahu wa ta'ala bó ṣe fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí eléyìí ò bá ti rinlẹ̀ láwùjọ nínú ìṣesí àwọn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ wọn mẹ́hẹ̀ ìjọsìn wọn mẹ́hẹ̀ ìmókè wọn mẹ́hẹ̀ wọ́n pòórá nínú àwùjọ ni tí ó túmọ̀ sí wípé kí ni ipa tí wọ́n fẹ́ kí wọ́n kó nínú àwùjọ wọn ni kò. ní Allah subhanahu wa ta'ala ló sọ náà sàásùn náà pé sọ fún ayé pé al-mar'u ma'a man èèyàn Allah subhanahu wa ta'ala yóò kó wọn ni pẹ̀lú àwọn tí ń bá ń fìfẹ́ hàn sí torí pé kí ni ìfẹ́ àti kórìíra tó pàtàkì nígbésí ayé ẹ̀dá ni pàápàá jùlọ olùgbàgbọ́ òdodo téèyàn ò gbọ́dọ̀ ná lọ́nà tó bá wù rárá wọn bá ṣe fẹ́ nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu wa sallam. ó ní ah, àwọn èèyàn máa gbúrò àwọn ẹni rè tó jẹ́ wípé èèyàn ò lè ṣe bíi tiwọn ṣùgbọ́n ìfẹ́ wọn yóò máa wà nínú gbẹ̀yìn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùlá ní alimaru muhammad habba walakama tasabt ọkọ̀ mọ̀kálù rasulillah sallallahu alaihi wasallam tọ́ba díjọ́ alikiyama ọlọ́run ó kú ọ̀pọ̀ pẹ̀lú àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí àwọn ẹni rè tó nífẹ̀ẹ́ sí wọn níwọ̀n bá bọ́ ọ bá ṣe ṣègbìyànjú sí. tó ń túmọ̀ sí pé ń gbogbo ìgbà ntí a gbọ́dọ̀ ná ìfẹ́ wa lé lórí tí ọba adẹ́dàbá fẹ́ lọ. nínú àwọn nǹkan tí a máa fi mọ ìṣe sí àwọn èèyàn láwùjọ ọdún wọn ni ọdún. ọdún mùsùlùmí mẹ́ta ni ọ̀kan máa ń wá ní gbogbo ọ̀sẹ̀ ọlọ́lá ju gbogbo ọdún yòókù lọ ó dẹ̀ nídìí ọdún tí wọ́n fún gbogbo ẹ̀dá yí pé kí gbogbo ọ̀dẹ́ ṣe ni àwọn tí wọ́n ṣáájú wọ́n ṣì í torí wípé àwùjọ mùsùlùmí àwùjọ kòńgẹ́ oríire ni àwùjọ kóre tán ẹni tí Allah subhanahu wa ta'ala tọ́ran sí wa ní tí wọ́n ṣáájú tí wọ́n ṣì Allah subhanahu wa ta'ala ó tọ́ wa sọ́nà lórí rẹ̀ káfíìmà ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí fi juma ọjọ́ tí wọ́n ní kí gbogbo wa ó kójọ nínú rẹ̀ rí àwọn Yahud wọ́n ṣì wọ́n mújọ sábà àwọn Nasara àwọn tún ṣì jìnnà sí wọ́n mújọ ahad Allah subhanahu wa ta'ala ọ wá fi wá ṣe kòńgẹ́ oríire pẹ̀lú rẹ̀ àwa rí mú ó jẹ́ la fi mújọ́ tó yẹ kó jẹ́ ọjọ́ juma àwa la dégbẹ̀yìn àwa la jẹ́ ní ìṣáájú ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àwa níjọ kórè tán ọjọ́ yìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam fi yé wa wípé ọjọ́ tí a dá ànábì adam ni ọjọ́ tá a mú àlìjẹ́ náà ni ọjọ́ tí. ó jáde kúrò ní ọgbà àlùjẹ́nà ọjọ́ náà lọ́lọ́run ọba foríjì ọba ọjọ́ ni tẹ̀bí wípé ó ṣa àwọn nǹkan kan fún wa wípé ká ṣe níjọ́ náà nínú rẹ̀ onílóòrù rẹ̀ tàbí níjọ́ náà ká ṣe strotel calf onílóòrù rẹ̀ tàbí níjọ́ náà àsàlátù ṣíṣe fóun pàtàkì o bọ̀tí òru ọjọ́ jùmọ̀. àti ti ọjọ́ jimá ó peléke onítorí ẹnìkan ẹni tó bá ṣe àsàlátù kan fún o ọlọ́run ó ṣe mẹ́wàá fún olúwa rẹ̀. ó ní kò sí ẹnìkan tí ó ṣe àsàlátù fóun àyàfi kí gbogbo ibi tí ìbá ti ṣe màláìkà kan dúró Allah subhanahu wa ta'ala ọlọ́run fún àwọn ká orílẹ̀ tó jẹ́ yí pé wọ́n ó gbé àsàlátù yẹn wá bá wọn wípé lágbájá ọmọ lágbájá ó ṣàsàlátù fún ọ nígbà báyìí. ẹnìkan wà ní ṣe àsàlátù kan fóun o àyàfi kí ọba adẹ́dà ọpa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ kó fún un lágbèéga. ìmọ̀kè. Okay débi wípé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé bí èèyàn bá ń ṣe ń ṣe àsàlátù fún òun tó sí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ọmọ fún un ní ìdẹ̀kùn láyé sí àti ní gbangba ọjọ́ bíndẹ̀l kíam wá ní ìjọ tí òun tó lọ́lá jù kí ẹ̀ ṣe àsàlátù fún ọjọ́ júmọ́ àtòrú júmọ́ débi wípé ó sọ wípé afdọ́lù sọ̀làwàtì ìrun tó lọ́lá jù ó ní sọ̀làtù fọ́jù ìrun àṣùbà àtìyàn kí yawmal fi jama'a ni jama'a oni ní kò sínú tó lọ́lá tó débi pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ọjọ́ náà o àsìkò kan bẹ ó kéré gan kò sí téèyàn tọrọ ní ọ̀dọ̀ ọba adẹ́dà tí ọlọ́run ọba ò ní fún ní ara àánú fún ọmọ yìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàmù òfìgbà tó jẹ́ bò ó ní ẹ wá àsìkò náà sí láàrin ìgbà tí ẹ bá kí áfíríkà kẹ́ẹ̀tó kí àsìkò tó wà nù lọ́fíjẹ́ yìí pé àwọn ènìyàn tó ti kọjá lọ tí áfíríkà bá ti tó wọ́n á máa ń fara pamọ́ ìmọ̀ ìfìlìmọ̀sáájì tàbí nínú ilé wọn láti máa ṣe pẹ́pẹ́ ń fúrú fún ọba adẹ́dà kó lè gbàdúrà o. rọ́bùkà yakhluqu ma yasha wa yakhtar ọba adẹ́dà tó yẹ kó lọ dá tó èyí máa ṣe tó ní ẹ̀ṣà ọ̀ṣà ọjọ́ jùmọ̀ lẹ́ṣà. nínú àwọn ayad tá a mọ mùsùlùmí mà torí bí jimá ṣe lágbára tó wọn ò fẹ́ kí jimá wà káàkiri bíi àwọn masajidi khamsu salawat kọ́ wà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tí ó fi jẹ́ wípé kíni táwọn èèyàn bá ń rọ́ lọ yóò mi àdúgbò yóò mi ìlú níbo ni wọn àwọn lọ jùmọ̀ yìí tó bá wà kéréje kéréje káàkiri àwọn èèyàn tí wọ́n máa kójọ pọ̀ síbẹ̀ wọn ní ma níwọ̀nba wọ́n máa yí kéékèèké so bá a ṣe fẹ́ ká ṣe izhar izzati din ká gbé òwò ẹ̀sìn ká gbé sókè òun kò ní lapa tó tó bá yẹ pé ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan ni mọ́sálálà gbogbo jùmọ̀ tí àwọn ará dìímù mọ̀gbẹ́dá tani onímọ̀júmọ̀bí. àbápẹ̀júwe eid ẹ jẹ́ ká wo eid ilé zik tí eid bá tó téèyàn bá lọ sí eid ilé zik láti lọ kírun á ìwọ wọn pẹ á àṣẹ àwùjọ àwọn mùsùlùmí pọ̀ tó báyìí látara pé kíni àti mọ́tò àtẹlẹsẹ̀ àti gbogbo ẹ̀ o bí gbogbo odò ó ṣe kún fọ́fọ́fọ́ wọ́n ń lọ ni wọ́n ń bọ̀ ni wọ́n ṣe kí ìdí jẹ́ ni. tó yẹ pé àní rírú àkójọpọ̀ bẹ́ẹ̀ nínú àwùjọ ayat àwọn id àwọn ọdún ó jẹ́ nǹkan tí a fi mọ ibi téèyàn dúró sí kí ni ìgbàgbọ́ rẹ̀ tọba adẹ́dà ní ń ṣe ni àbí tìdàkejì tọba ti yẹ lẹ́yìn àwọn àyáàdì ọjọ́ jùmọ̀ ìdí ọdún inú ọ̀sẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tá a bá ń lọ wọ́n fẹ́ ká wẹ̀ wọ́n fẹ́ ká wọṣọ tọ́mọ wọ́n fẹ́ ká ṣètò àrísára tọ́ra fẹ́ rúpọ̀ mọ́ra wa ká má máa jáfe ká má máa bùtì ká máa já fíkán kọjá yìí pé àti kóra pọ̀mára yọrọ gbogbo ẹ̀ Allah subhanahu wa ta'ala awla. bẹ́ẹ̀ náà ni Eid al-Fitr bàtà gba àwẹ̀ tán tá a fẹ́ lọ dúpẹ́ fún ọba adẹ́dà pé a àwọn pẹ́pẹ́ ń tá à ṣe ní inú oṣù yìí afẹ́ lè dúpẹ́ fún kátó lọ sí eid ó ní tí wọ́n fẹ́ ká ṣe kásì nǹkan sẹ́nu ná tọ́ba ti jẹ́ pé eid of setom kásì nǹkan sẹ́nu bó ṣe lè wù kó kéré tó ká jẹun kátó lọ àfinú àwẹ̀ mọ́ káyọ̀ zakatul fitr àwọn yẹn lè wà tọ́jọ́ wípé nǹkan ó nira fún wọn ká fi sọ́wọ́. So kásì nǹkan sọwọ́ sí àwọn náà kí wọ́n fi dùnnú òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá mi sọ pé láti jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo náà rí nǹkan mú lọ ẹnu lọ́jọ́ òní láti dùn wọ́n nú. tètè ìmọ̀ tó lè mọ̀sáàkì láti fún wọn lóúnjẹ láti fún wọn. oníbàṣìṣe lọ tá a bá dé ìdè oníbàṣìṣe tá à ń bá ń bọ̀ oníbàṣìṣe. ìrùn ìdè àìpé irun rẹ̀ kò sí kọ́ ọmọ fún oníbàṣeṣe yálà ìdí ti fitr ni tàbí ìdí àdàhà gbogbo ẹ̀ ló ní ìlànà nínú ẹ̀sìn Islam bá ṣe wọ̀sùn bó ṣe yẹ ká rori tó ti di wípé à ń yẹra fún báyìí látara wípé kí ni à ń rúpọ̀ mọ́ àwọn èèyàn tiwa ọ̀jọ́ wa lójúmọ́ àwa ń fi ìsìn tí ó yẹ ká fìsì subhanallah ntí eléyìí ń túmọ̀ sí ni wípé tí ọba adẹ́dá ò mú òkè lọ́kàn wa mọ́ ìfẹ́ tiẹ̀ ò jọ wá lójúmọ́ ntó ń túmọ̀ sí ni wípé ọ̀nà tó láàlẹ̀ fún wa a ti wò wípé kò tó fún wa láti lò gbèsè ayé aburú ńlá ni aburú ńlá ni àwọn sọláfì máa ń sọ pé má wo bí àwọn èèyàn ṣe kúnnú masajid má fi ṣe òṣùwọ̀n wípé wọ́n gbẹ́sìn yé o. ntí o fi mà ní wípé bóò ni wọ́n ṣe kóra ró fún àwọn àjọ̀dún tí ì ṣe tiwọn bó ni wọ́n ṣe kóra ró nínú rẹ̀ láti má bá wọn darapọ̀ kí ọkàn wọn kí wọ́n mọ̀ nínú ọkàn wọn àti ṣe sí wípé rárá eléyìí ṣe tiwa torí pé kí ni wọ́n ń ṣọdún eégún ni wọ́n ń ṣọdún ntí ṣe ọba adẹ́dà ni wọ́n wá ní ìrànlọ́wọ́ gbólẹ̀ lè ṣe fún wa bó ṣe one naira ló filẹ̀ ó ti darapọ̀ mọ́ àti bọ́nú ẹ̀ ah, ọmọ aléwu ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiam eléyìí pàtàkì nígbèsè ayé mùsùlùmí ló fi jẹ́ wípé hubbu fillah wal bughd fillah alwala wal bara ìdarapọ̀ mọ́ àti yẹra fún ó lórí ìfẹ́ nítorí tọba adẹ́dà àti kórìíra nǹkan torí pọ́ba adẹ́dà kórìíra rẹ̀ gbogbo ohun tí ọba adẹ́dà ọba là kalẹ̀ olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ yẹra fún gbogbo ohun tí ọba adẹ́dà bá ní bí ká ṣe ṣe nì olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ló fi jẹ́ yí pé ìmọ̀ bá ṣe lu gbogbo àsìkò wa àti bá ṣe ìgbésí ayé wa ọpọn dandan ọ̀ràn yẹn ni fún gbogbo àwọn masáàjì kí wọ́n fi àsìkò lẹ̀ láti máa tọ́ àwọn èèyàn sọ́nà torí kí wọ́n má bàa ṣe. Allah subhanahu wa ta'ala yóò bi wá léèrè bá a ṣe darí àwọn masáàjì wa káwa rí i pé nínú masáàjì wọ́n wá sọ wípé ah, àwọn náà yẹn náà fìlà òru Christmas sọmọ pé nǹkan ti wọ́ jìnnà kí ni ìpìlẹ̀ rẹ̀. àwọn tí wọ́n ṣe mùsùlùmí gan tọ́yẹ́ Christians ni wọ́n sọ pé ah kò ní ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí wa múra òru Christmas wọ́n yẹn náà fìlà nínú ọmọ wọ́n wá ó ti wá pọ̀ débi pé rárá àwọn ti pọ̀ ju kí mọ́ṣáláṣí ó gbà wọ́n lọ wọ́n wá kóra wọn lọ ìdì òru wọ́n wá kóra wọn lọ sí ìdì lóru ìdì ìdì ìdì mùsùlùmí wọ́n wá kóra wọn lọ síbẹ̀ lóru Christmas wọ́n láwọn àwọn tó ń ṣe pẹ́pẹ́ ń fún ọlọ́wọ́n bá fún àràlà bí ìgbìyànjú fi ìtọ́ ṣàlùwàlà. níbi àti fífẹ́ bẹ̀rẹ̀ lẹ́sìn àwọn tí wọ́n lọ ájì ni wọ́n wà gbé ìrámù wọ̀ wọ́n wà ní òru new year àwọn fi ń ṣe pẹ́pẹ́ ń fún fún ọ kí ni áṣìlù rẹ̀ kí ni áṣìlù rẹ̀. ìṣe hijira fún tí ìṣe ojú ọ̀nà ọlọ́run ọba. ọ̀ranyàn ni fún gbogbo olùgbàgbọ́ òdodo a lè wà láwùjọ tó jẹ́ pé a lóru ti dàpọ̀ mọ́ ṣàpà lóòótọ́ olùkálukú ti ń ṣe yànmọ̀yànmọ́ bó bá ṣe wù ẹni tó bá fẹ́ kí tòun yàtọ̀ ní ti dáadáa ti ọba àbísọ yìí pé tí wọn bá gbóúnjẹ ìwà fún ọ pé àwẹ̀ ìgbàrú ẹ ẹ ti kọ́kọ́ là fúnra yín àwẹ̀ jẹ wọn ti mọ fún un. Ah, gba tiwa náà ah, wọn máa ń wá gba tiwa bẹ́ẹ̀ ni tiwa wà ní ọ̀nà àwọn gan mọ̀ pé ọ̀nà ni tiwa àwọn pé eléyìí ò tí wọn yóò tún lọ́nà. kí ni Yorùbá sọ wọn ni ẹni gbá ní pé rẹ ní Ankara tàbí ní kí ni táàfin bá pè é mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ́ kí gbogbo àwùjọ mọ̀ gbogbo ìgbà níṣe sí ní sọ̀rọ̀ sí àti rori pé ọ̀yọ́ lòun o àjíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí ìbàdàn ẹnìkan tiẹ̀ nípìlẹ̀ ó ní bó ṣe ṣe ó lásìkò tó ṣe sí ó lóun diwọ̀n tó ṣe Islam torí pé kí ni ọlá kọ́ ọ lẹ́yìn. tí mùsùlùmí bá wò yí pé rárá òun ó da gbogbo eléyìí nù <laughs> orí burúkú ni fún ara rẹ̀ àkóbá ńlá ni fáwọn ẹlòmíì tí wọn bá mọ̀ torí mùsùlùmí gbogbo gbà gbogbo òṣèṣì rẹ̀ ó gbọ́dọ̀ dá lérí ọba adédàtún òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wa sallam láti jẹ́ kí òun jẹ́ olùtọ́sọ́nà táwọn ẹni tí wọ́n wà láwùjọ fi ṣàríkọ́ṣe eléyìí pàtàkì ní gbogbo wa tẹ́ bá wo àwùjọ lọ ní àwọn tí wọ́n ń ṣe kánífà gbogbo wọn látòkè délẹ̀ agulọ́bù àwọn ọmọ mùsùlùmí náà wọn dá kan kò sí títọ́ tá a bá láwọn wọ̀nyẹn ò yé tí màsáàjì dè wá bàtí ìmáàmù bá ń dìde àwọn ń ṣe àwọn ń kóra àwọn jọ àwọn ń ṣàdúrà òru Christmas nínú masjid torí pé wọ́n ti wá pọ̀ kọ̀ wá sí mọ́ṣáláṣí ò lè gbà wọ́n mọ́ ìdí làwọn ó kóra àwọn lọ lóru òun subhanallah wọ́n celebrate shirk. ẹgbẹ́ àpèjúwe ni wọ́n gbé fídíò kan wá bá mi láti ilẹ̀ Kótónú àwọn obìnrin àtọkùnrin wọ́n kó ẹgbà dání lẹ́yìn eégún wọ́n wá ń bẹ eégún ẹ̀ wọ́n ń bẹ̀ nígbà tó kúrò nínú ilé ilé dì ibo ni ilé dì ilé òòṣà ilé awo ilé ṣírkù ilé iná níbo kó ń bẹ tẹ̀tẹ̀ wọ́n wá ń bẹ̀ lágbájá ṣẹ̀ kọ́ dáríjì olóhùn ti dáríjì òun bá ti dáríjì lọ́ba tọwọ́ bọnú ẹ̀kú lọ́ba fa kùránì yọ kùránì tí wọ́n fi bẹ̀ òun ní torí rẹ̀ lòun fi gbà àwọn tí wọ́n wá ń kó ẹ̀gbá dání lọ́kùnrin àtobìnrin lẹ́yìn rẹ̀ wọ́n wá ṣe Allahu Akbar lẹ́yìn egun. pé àwọn afáà tí wọ́n bá wà lágbo ohun tí wọ́n bá tètè já síta ká máa pariwo ká máa tọ́ mọ́sálásí káàkiri pé òfò lélẹ́yìí o àmọ́ pé wọ́n ò rí irú níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ǹdà kíá. ìwọ̀n ń burú sí ni ń burú sí látara wípé kí ni àwọn tí wọ́n ń ṣalágbàtẹ̀rù rẹ̀ tí wọ́n dẹ̀ ń pera wọn ní mùsùlùmí wọn àwọn pé ẹ má dá àwọn àfọ onísùnà lóhùn àwọn alákatakítí nìyẹn ni subhanallah. wọn ò fi ma orí burúkú yẹn wọn ò fi ma ra wọn á poison wọn á gbin ìgbìnkúgbìn àwọn yẹn rárá àwọn wọ̀nyí ò ní wọn ẹ̀sìn ò pé káwọn ọmọ sọ̀rọ̀ lé àwọn o subhanallah àbá àṣàkáṣà ọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo eléyìí ìtumọ̀ torí kì í ṣe pé lásán ni wípé a kọ́kọ́ ti àwọn nǹkan kan dànù ná a gbọ́dọ̀ pàjùbà ká tó gbin nǹkan gbogbo ohun tí ìṣara rẹ̀ ẹ̀ẹ̀kan tí ò ní jẹ́ kí ìtumọ̀ kálímà gbólóhùn Allah subhanahu wa ta'ala kó jẹyọ kó lápá nígbèsè ayé wa a gbọ́dọ̀ mú kó gbogbo ohun tí èèyàn ń ṣe é bọ̀ ní dáadáa ó lè jẹ́ kóoru Christmas ní gbogbo ó dojúrú òru first January ní gbogbo ó pòórá ní òní ṣiṣẹ́ mọ́ ọlọ́run gbogbo láyà torí pé kí ni ìbá wọn ṣàjọ̀dún ẹbọ ni kí ló jí kí ló la Muhammad sallallahu tọ́ ọ bá bá wọn ṣẹ́ bọ́ aliyahudullah aṣẹlẹ̀lá la yahbatanna amaluka wala takunanna mina khasirin gbogbo sẹ́ẹ̀rì tó ń ṣe é bọ̀ tá à ń ròyìn rẹ ní dáadáa yìí gbogbo ẹ̀ ní ó bàjẹ́ ọ á wà nínú àwọn tí wọ́n ti pàdánù ta ni bá wí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam in address òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam but àwa ni bá wí torí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ò lè ṣe irú ẹ̀ àdámọ́ rẹ̀ ni kò lè ṣe ìgbà sọ fún Aisha rọdàlá ana ìgbà Aisha ṣe nǹkan kan ah, jọ bí kíní ẹ ti dé sí ẹ ẹni pé ó ní ah, ṣó ní kíní lára ni èyí ò ní pé àlìjànú tí ó máa ṣìyàn lọ́nà ìkọ́rí ṣe báyìí ṣe báyìí tó jẹ́ pé látara wípé ó máa jìjà dùn wípé rárá ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ nínú ọkàn rẹ nínú sọ̀rọ̀ sí rẹ àṣìṣe sí rẹ ìní ó jẹ́ kọ́ ọ máa tẹ̀síwájú lójú ọ̀nà ọlọ́run ọba tọ́lọ́run ọba ó fi máa jẹ́ kó o mókè ọ̀sẹ̀ tí ò rí àwọn olùṣe báyìí wọn náà ṣe báyìí wò ṣẹ́bọ́n mi èdè ni ẹni kò fún rọ yín lọ́nà ọba ara ọlọ́sọ̀fẹ́ rárá wọ́n mọ̀ kóra rẹ níjànú bó bá ń ṣe ń kóra rẹ níjànú yìí ọba adẹ́dọ̀ ọmọ àtú ọ̀ràn ọ lọ́wọ́ lórí rẹ̀ ló fi sọ pé walladhina jahadu fina lanahdiyannahum subulana àwọn tí wọ́n ń ṣègbìyànjú lórí wọ́n kọ́ mi wọ́n ró lórí òdodo tẹ́mi bá ti fẹ́ ṣìnà rárá wọ́n tún ti padà tọ́ba ti fẹ́ ṣìnà wọ́n tún ti padà rárá bí wọ́n ń ṣe ń ti fi gbẹ́mí jáì ni wọ́n ń pe gbólóhùn tí ó jẹ́ kíni tí ó jẹ́ kọ́ wọ́n tó máa wà lójú ọ̀nà gbogbo gbà bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú láti sapá اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقار الرجال gbogbo àwọn àǹkárì yẹn láti fi ràn wá lọ́wọ́ ni kẹ́nu wa lè gún régé torí tẹ́nu wa bá ti tọ̀nà ọkàn ó dùó tọkàn bá ti dùó ara ó dùó lórí dáadáa a gbọ́dọ̀ fi kálẹ̀ fún kan a máa sọ lẹ́nu a máa fọkàn tẹ́ a máa mú lò níwà ní sọ̀yàn di ẹni rè níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala. ìṣẹ́ náà sáà sáà sọ pé alaykum bi qiyamil layl ọdọwọ́ yín o ẹ má fi dídì lóru ṣeré kí lọ́ba adẹ́dà sọ. ó ní inna nashiyata al-layl ashaddu wat'an wa aqwama qila. kò sí tí máa tètè kóyàn ró lójú ọ̀nà dáadáa bí ká máa dìde lóru nígbà táwọn èèyàn sùn ọ̀ ń parun mọ́jú láti jẹ́ kí ọkàn rẹ̀ so má ti ọba rẹ̀ dà kẹsàn-án tí mùsùlùmí gbọ́dọ̀ fi ṣeré àwọn sálàfẹ́ fi ṣeré pàápàá ẹrú kan wọ́n tà á ẹni rẹ̀ kan tà fún àwọn ni gbàtí ìbẹ̀rẹ̀ òru fẹ́ ṣẹlẹ̀ báyìí ẹ̀rú yẹn dìde asọ́láàtì asọ́láàtì àwọn aráalé wọ́n wá jí wọ́n wò táwọn àlùfáàjì rẹ̀ ò tí tò àwọn wọ́n bá tún ní àwọn ekirun lásìkò ìgbà tó rùn tún dà sí méjì asọ́láàtì asọ́láàtì ẹ̀rú yẹn ń bá wọn sọ̀rọ̀ wọ́n tún dìde wọ́n wò tán ah, kí ló sọ ọmọkùnrin wọ́n tún kọ́ntínú ìgbà tí ó di dá ìdá kan nínú mẹ́ta àgbẹ̀yìn ó tún asọ́láàtì asọ́láàtì wọ́n tún wò ó ní àlùfájẹ̀rì ò ti yọ wọn ò dìde àgbàtà àlùfájẹ̀rì yọ ẹrú ìpadà sọ́dọ̀ olówó rẹ̀ àkọ́kọ́ ó ní rà mí padà àwọn eléyìí tó ta mí fún yìí wọ́n dìde lóru pàápàá bóòlù ayé wọ́n ṣe fẹ́ tòrò. bí táwọn ẹni retí akọjá lọ tí wọ́n fi dídìde lóru yìí tí wọ́n fi ṣeré tó ìṣẹ́lá sọ́lá sọ́lá ní alaykum bi qiyamil layl فإنه داب الصالحين قبلكم ọ̀dọ̀ wọn yín ẹ má dìde lóru ẹ má dìde lóru ó ṣe léwu kó kéré tó ìbá ṣe alákà mi kan ìbá ṣe mẹ́ta ìbá ṣe márùn kì í ju mọ́kànlá lọ torí ṣe sí àwọn ẹni rẹ tá kọjá lọ síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ní eré ẹ má dìde lóru wà qurbatu ila Allah bí màá mú kéèyàn súnmọ́ lọ́wọ́ wọ́n mú kàfíràtù lè sẹ́yìí àt yìí máa pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ̀ wọ́n mọ̀ náà hàtà alẹ́lẹ́ èsì yìí máa kọ́ ọ́ dí kéèyàn gbóyà láti lọ dẹ́ṣẹ̀ yóò kún yẹn níjànú yóò gbogbo ẹ̀ bá ṣe ṣe ó ti wà ní lílà alẹ́ lẹ́yìn gbọ́dọ̀ fi ṣọ́ra ẹni tó ṣe báyìí àwọn tí wọ́n ṣe báyìí tán ni wọ́n fẹ́ tún máa bẹ lọ́n pé ìwọ náà rà má ṣàgbá wọn. ẹni tó rí ṣe tán ni ó ṣe tún ní bẹ lọ́n má ṣàgbá wọn. kìí ṣe ká máa mú yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ yọ̀bọ̀kẹ́ báyìí á kọ́ ẹ̀mí wa níjà mi á kó ọkàn ẹni wa níjà mi á kó ìwà wa níjà mi. Aisha ni a ah, ọ̀dàlánà ṣé mo ní lára ni òjíṣẹ́ náà sárasára kò sẹ́ni tí ò ní lára tí ó máa gbà ọ́ níyànjú láti ṣe tí ọ̀dà wọlé ọmọ kóra rẹ yàrá Aisha àti wọn náà sallallahu alaihi wasallam ṣé wọn náà ni òjíṣẹ́ náà sárasára bẹ́ẹ̀ ni èmi náà ni but ọlọ́run náà mi ṣe pẹ̀lú tèmi ọgbà sílámù kèé tì ṣe nǹkan àfi tọ́lọ́run ọba fẹ́ sallallahu alayhi wa sallam nínú khasaisi ọwọ́ àti nítorí wọn fẹ́ fi yàtọ̀tọ̀ ọlọ́run kóró lọ́kàn ó kóró lẹ́nu ó kóró nírúurì ó tún kóró láyìíká àwọn màláíkà ń ṣọ lọ́tún lósì torí kíni torí wípé òun ní translate Quran sí action. bọ́bá ṣe ṣe ni a gbọ́dọ̀ ṣe é. kọ́lọ́hún tó lè gbà lọ́wọ́ wa nígbà wọn béèrè lọ́wọ́ Aisha radiyallahu anha pé kí ni ìṣesí rẹ̀ ó ní ẹlọ́ka Quran Quran ti ń rìn lórílẹ̀ ni ó ní tẹ́ bá wẹ́sẹ̀ Quran practical Quran ti ń rìn lórílẹ̀ ó ní jẹ́bẹ̀ lọ́fíjẹ́ yìí pé kò sí bí èèyàn ṣe máa ni kò ní bá yóò máa lé òjíṣẹ́ náà sílá sílẹ̀ ní kò ní dá bọ́ ọba ti ń ṣe ṣe ṣe ṣe tó ọba ti wò èyí tó kù tó òṣì tí ìrí ṣe ó tún pọ̀ rẹpẹtẹ ó àmọ́ pé séyàn lélẹ̀ yìí lólórí bí sọ yìí pé òwò bẹ́ṣẹ̀rù lẹ́sẹ̀kẹ̀lẹ̀ bẹ́ṣẹ̀rù ọmọ èdè ènìyàn ni bọ̀dì kìí ṣe gbogbo àwọn ọmọ èdè ènìyàn tó kù torí pé kí ni àṣàyàn ní sẹ́dá ẹ̀ ṣe ṣe ni o ẹ sáà máa lè lọ. Allah subhanahu wa ta'ala ọ ṣàsọ́tọ̀ láti fi jẹ́ pé kí ni kó fi ṣàríkọ́ṣe dáadáa fún ọ. eléyìí pàtàkì fún gbogbo mùsùlùmí n tí ò bá sí lára rẹ̀ ká má mú má ká má bà á dojú ọ̀rọ̀ ara wa rú ntọ́ bá gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lẹ́nu ntọ́ fanu dèdè art mọ́kálafat mọ́kálafat ìyapa sí ti Allah subhanahu wa ta'ala tó fi pọ́n wa lé látara àríran tọrọ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ. òfìjẹ́ yìí pé ó ti dọ̀nà yàn fún gbogbo wa gbogbo ibi tá a bá wà tẹ ẹ bá rí ìyá tẹ ẹ bá rí bàbá tẹ ẹ bá ráwọn èèyàn tí wọ́n láwọn ń ṣagbátẹrù new year wọ́n fẹ́ lọ yẹn náfìlà ẹ pa kíyèsí wọn sí eléyìí ìṣàrẹ̀ ìṣìnà lélẹ́yìí o ẹ má bàa wọn ṣe ẹ pa kíyèsí wọn sí ìbẹ̀rẹ̀ ọdún tiwa kí ni Muharram kí ni ọlọ́run bá ní ká ṣe inú rẹ̀ oníkágbáwẹ̀ ká ṣe pẹ́pẹ́ ń fúrú ká tó ọkùnrin àwọn àǹjarun sí ká sì bẹ̀rẹ̀ ọdún wọ́n sọ pé ká ṣàkójọpọ̀ kan ká pẹ̀lú rẹ̀ rárá. bá ṣe ṣe Allah subhanahu wa ta'ala ó ti kọ́ wa oṣù míì látún wà nù rẹ̀ àwọn kan wá ń kó orí burúkú tí ọ̀jọ́ra wọn wọ́n wá ń kó mọ́ra wọn wọ́n ní Allahu akbar mo ní nàá wọ́n ní ọlọ́run ṣètọ́dún yìí láṣẹ yàtọ̀ mo ní lóòótọ́ kí ni wọ́n ní Christmas àtijọ́ bí òjíṣẹ́ náà sàn August kan àmọ́ ní oṣì sọkúsọ ọ̀rọ̀ orí bú ni aslan gan wo bí òjíṣẹ́ náà sàn ní ọ̀dọ́ ìlà àwọ̀ kò sí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé inú Rabiul Awwal nẹ́bí jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀. àwọn akọrin yóò gan sọ wípé wọn ò dí ànábì Ìsá ní twenty fifth December so fọ́bù ìtẹ̀ lẹ́bi lẹ́bi jẹ́hìlá aláìmọ̀kan ọba bọ́mọ lọ́wọ́. tó fi jẹ́ aṣọra gbogbo nǹkan wa gbọ́dọ̀ dá lórí ìmọ̀ ntí ó fẹsẹ̀ múlẹ̀ ní pé oṣù tó yíṣẹ́ náírà sàn jáde láyé nù. ètò yanjú ń bẹ̀ òjíṣẹ́ náírà sàn wọn fi bò fún wa wọ́n ní kínìdì tó fi máa gbá àwẹ̀ níjọ́ ismail oníjọ́ tí bí mi nù oníkan lọ́lọ́run ṣe fún pé kó gbà àwẹ̀ níjọ́ tí wọ́n bí láti fi dúpẹ́ fọlọ́wọ́n ọba torí pé gbogbo ohun tó bá ṣe ìfijọ́ ẹ̀sìn ni àgbọ́dọ̀ àgbọ́dọ̀ tá a bá ṣe ó dẹ̀sìn. ó ní ìjọ ìwà àwẹ̀ ni wọ́n máa kó ṣẹ́ ẹ̀dá lọ sókè ismail àti khamis mo fẹ́ ń gba kọjá tí àwọn bá ń kó ṣẹ́ mi lọ sókè kí n wà nú àwẹ̀ kọ́ba adẹ́dà kó lè bá a dáríjì mi kọ́lẹ̀ bá àwòṣẹ́ mi sí dáadáa torí pé kí ni kò sí tí èèyàn máa fi súnmọ́ lọ́hùn ọba nínú ìṣesí bí àwẹ̀ ní aláìkẹ́bi sọ́wọ́ fa innahu la mithlu lah àwẹ̀ gbígbà dọ́wọ́ rẹ̀ o kò sí tí máa kóyàn ìjánu láti ṣètọ́ lọ́hùn ọba títí tí máa mú kéèyàn súnmọ́ lọ́hùn ọba bí àwẹ̀ téèyàn fọ̀sọ́kúsọ lẹ́nu ẹ̀ téèyàn fi ròkúrò lẹ̀ téèyàn jẹ́ kí tọ́lọ́wọ́n ọba ó jẹun lógún kò ní pa jẹ kò ní sọ̀sọ́kúsọ kò ní rórokúrò dépò pé ó ti ẹ̀ wá ṣe ṣekúṣe àwọn pé ó ti ń kóra ó ti ń súnmọ́ lọ́wọ́n ọba lọ. òtún pé man lam yada qawla zur wala amala bihi falaysa lillahi haja min an yada ta'amahu ẹni tí ó bá fi ọ̀rọ̀ èké tàbí wà èké lẹ̀ ìwàkiwà lẹ̀ ọlọ́run ọba ò ní nǹkan ṣe pẹ̀lú oúnjẹ tó gbé kalẹ̀ tí ò jẹ tàbí omi tí ò mu tó lòún gbà o. òṣìṣẹ́ náà sáà sọ́lá sọ̀tọ̀ tó ń túmọ̀ sí pé tí yẹn bá ti ń gbà wọ̀ kó ṣọ́ra fún rokoro ìsọkúsọ ìṣekúṣe kó jẹ́ kí n tí ó máa jẹun lọ́kàn òun tí wọ́n dẹ̀ máa sọ lọ́rọ̀ tí wọ́n máa ṣe ní tí ọba adédà ń fẹ́. eléyìí wà lẹ̀ tí ọba arọ ẹ lọ́rùn ó ní mẹ́ta nínú oṣù kọ́ gba ọ mẹ́ta nínú oṣù ó ní ẹ̀ẹ̀kan tó gbà wọ́n fún ọ ní ládàá ọjọ́ mẹ́wàá. tó tún gbà kejì wọ́n fún ọ ládàá ọmọ ẹjọ́ mẹ́wàá ó di mélòó ó di ogún ó tún gbà kan sí wọ́n fún ọjọ́ ọ̀la ó di mélòó ọ̀dọ́gbọ̀n mélòó lóṣù so ó ní bí ìgbà tó ń fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbààwẹ̀ ní ọ̀jẹ̀ ṣùgbọ́n tó o bá gbà ní ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run òun lọ dáa jù àyàmọ̀lẹ́bí tó o bá rí gbàgbà mẹ́ta ní oṣù ìyẹn tó o bá lè gba ìsinẹ́ àwọlà khamis. ṣùgbọ́n ìtọ́ dáa jù tó bá yẹ pé o lókun ara láti gbà ó ní kọ́ gbà kan kọ́ dà kan kọ́ gbà kan kọ́ dà kan. gbogbo ẹ̀ ló ti làálẹ̀ tọ́jẹ́ yìí pé tó o lọ fẹ́ tara bọ̀ ó e, títí tọ́lọ́run wá fún ọ ní ọjọ́ orí anabi Nuh sallallahu ala nabiyina wa alayhi tọ́dẹ̀ yẹ pé láti ìgbà tí wọ́n ti bí ọ ló ti tara bọ́ ló ti ń ṣe é bọ̀ ètò tí ní rí ṣe yọ́pọ̀ ju ètò tí rí ṣe lọ torọ́pọ̀ ńlẹ̀ rẹ̀ tẹ̀ ṣe lórí àwẹ̀ ni ṣe lórí ìrun ni ṣe lórí ìzàká ni ṣe lórí ìsàrà ni ṣe lórí iṣẹ́ ni ó pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ ẹ̀ gbọ́dọ̀ fi ṣọ́ra ètí ń bẹ́ńlẹ̀ o tí ì rí ṣe pé òtún lòun lọ tì mí òun lọ fà mí tí ò sí lára rẹ̀ wá ló fi jẹ́ pé bọ́ọ̀ máa ń ti ń fà mí wá wọn bẹ́ẹ̀ náà ni ò di wọn èyí tó ti ti dànù nínú tó wà nílẹ̀ lẹ́yìn gbọ́dọ̀ fi ṣọ́ra. ìkìlọ̀ rèé o ìkìlọ̀ rèé fún gbogbo wa a gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rọ̀ wa ń jẹyọ ẹ̀ẹ́ kì í ṣe gbogbo òbí ló lè kó ọmọ rẹ̀ níjànú lọ́fà torí àìpọ̀ tí àwọn míì pàápàá nísàlẹ̀ ń bí tọ́jẹ́ pé ọ̀kan ọ̀kan èjèèjì káwọn ní programs nínú gbogbo àwọn àsìkò ohun láti fi ṣe kíni wàlékọ́mọ̀sára àtúnlá láti fi ta àwọn èèyàn jù ọ̀rọ̀ tún ti lọ lórí èèyàn rẹpẹtẹ wọ́n ti ń ṣe bídé àtúhánálá. aslu pèrè ẹni sákìyèsí àti ìtọ́nisọ́nà kíni nínú Islam. tí wọ́n fi sásìkò kan torí pé wọ́n wò pé àsìkò yìí ni ó lápa jẹ́ ń bẹ̀ pé gbogbo tí wọ́n bá kódà lórí bí ọlọ́run ọba ṣe fi hàn òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ntaha eléyìí pàtàkì ká ṣọ́ra fún òfin jẹ́ pé gbogbo ntá bá dá sí ká wá ìwọ̀ àti ọ̀wọ̀ tá a fún ká má bàa ṣì sọ lórí rẹ̀ kọba adẹ́dà tó ọmọ àtọwà sọ́nà lórí ní ṣókí tá a ní ká fi ràn ra wa létí ọjọ́ òní tẹ́lẹ̀ a máa fi ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan tó bá jẹyọ ni bọ̀tórí hàl tá a wà nísìn àníkàrànra wa létí àlùwẹ̀lẹ́ wẹ̀lbára ìdárapọ̀ mọ́ gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo àti sírafù ntóbi nǹkan náà méjì ìfẹ́ àti kórìíra. tó pé ń tó bí ìsìn ni ìsìn lọ́wọ́n ọba èèyàn ò lè rọ́ lọ́wọ́n ọba sí àyàfi tọ́ba ń fẹ́ tọba adẹ́dà ó ń fẹ́ ọba adẹ́dà ó ń fẹ́ràn ọba adẹ́dà ó dẹ̀ ń fẹ́ tó ń fẹ́ ó dẹ̀ mọ̀ yìí pé kò sẹ́ni tó fẹ́ràn òun bí ọba tó dáhùn. nítorí náà ntí ń fẹ́ lèèyàn gbọ́dọ̀ fẹ́ ntọ́ bá ń kórìíra èèyàn gbọ́dọ̀ kórìíra tàbárẹ̀ yàn tó jẹ́ pé ń darapọ̀ máwọn tí ó yẹ darapọ̀ mọ́ ìfẹ́ ọba adẹ́dà kéré nínú ọkàn rẹ̀ ni ó lè jẹ́ pé tóbìnrin ó lè jẹ́ tipò ó lè jẹ́ pé tówó ó lè jẹ́ pé tayé ẹ̀ẹ́ àwọn èèyàn wa ni tọ́ba ti ń ṣe báwọn ìfẹ́ ọba adẹ́dà ti ń lọ nínú ọkàn rẹ̀ ìjuwọ́ jùsẹ̀ fún tọba adẹ́dà ó ti ń kéré bẹ́ẹ̀ bá dẹ̀ sí jìnnà sọba adẹ́dà sí bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ó ṣe máa dojúrú sí kọ́lá wọn bá wọn dojú ọ̀rọ̀ wa rọ gbogbo bá ṣe bàjẹ́ kọ́lá wọn bá tiwa jẹ́ ń bẹ̀ kọ́lá wọn jẹ́ tiwọ́ ń bẹ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. عليكم السلام ورحمة الله وبركاته ọba bá bá maraka kan lórí magrib raka tó má yẹn ó ní raka àkọ́kọ́ tiẹ̀ sọmọkọ jẹ́jẹ́ ni wọn kì í kò sí dọ́kàn wọn bì yẹn raka àkọ́kọ́ tiẹ̀ nìyẹn ó wàá mú ọ̀kan sí wa èwo ni ó jẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì bó ṣe kíra kẹ́ẹ̀kejì. tó bá jẹ́ pé ọ̀ǹda magrebu kí bẹ́ẹ̀ ló ṣe kí tó ń túmọ̀ sí pé kí ni tó bá ti kí ó jókòó ó ké sókè ni ó dẹ̀ jókòó ó sì tashahud aka méjì rẹ̀ ni ó wá dìde ó mọ ẹlẹ́ẹ̀kẹta tiẹ̀ wá aka kẹta magrebu láṣẹ kí á kì jẹ́jẹ́ náà ó wá kì jẹ́jẹ́ ó wá ṣe kì í mọ́dà lóhùn kìí ṣe àforírò tòkífì ni èyí ò ní wípé ẹ̀sìn wa ní tá a gbà wá ni bá a ṣe gbà wá la ṣe tẹ̀lé kìí ṣe tí a máa forírò pé ọwọ́rọ̀ jẹ́ báyìí ló fi jẹ́ pé ìdájá anáf bọ́tọ̀lọ̀ nọ́fọ̀ tí ẹ̀rí bá ti wá nínú àkọọ́lẹ̀ àforírò mọ́ kò sí bẹ́ẹ̀ mọ́. tí téèyàn bá máa sọ̀rọ̀ lórí irun jẹ́ ọ̀rọ̀ tí ó fi túnmù ṣe mọ́sálẹ̀ ìmáàmù ọ̀rọ̀ dojúrú ma lọ́wọ́ ó ti ṣe sájídà alákọ̀ọ́kọ́ kọ̀ọ̀nà tí mọ́. gbogbo àwa ń kírun pẹ̀lú ìmáàmù máa fòye dé lọ wọ́n ṣe subhanallah kànà tí ó fi pàkíyèsí rẹ̀ padà gbogbo ẹ̀ tún wà dojúrú mọ́ lọ́wọ́ kọ̀ wá mọ́ bí ó tètè mọ́ ọ yẹ kó dìde fún raka ẹlẹ́ẹ̀kejì ni tó bá yẹ pé raka alákọ̀ọ́kọ́ ló yẹn ti ṣẹlẹ̀ sí kọ̀ wá mọ́ bí ó sì ṣe mọ́ lọ́ba kúkú wá jókòó yìí pé òun ìmáàmù gan ó lè béèrè yìí pé mada hasọ̀la kí ló ṣẹlẹ̀ tó ti yé báyìí nísìnyí àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ lè wá bá sọ̀rọ̀ yìí pé inú báyìí la dé o kì í sọ̀rọ̀ tí ó pọ̀ lọ títí láti fi tún un ṣe wọ́n lè sọ̀rọ̀ láti fi tún un ṣe àwọn nínú àwọn conditions láti fi lè sọ̀rọ̀ inshallah wàlẹ́kùn mọ́sálàmù. Bene. ìdájọ́ wọn ni wípé wọ́n ń ṣàbúrú ìdájọ́ ẹni tó ń ṣe tí ọlọ́run ọba bínú sí ohun tí wọ́n tí ìdájọ́ yẹn ọ̀ wá jẹ́ o ọlọ́run lọ́mọ ó lè jẹ́ pé náà ni ó lè jẹ́ náà ó pè kí nìdí pàtó máa wò pé ọ̀kan kan náà sì ní sáni gbogbo ẹ̀ ṣọ́kan kan náà ni ẹ́ ṣọ́kan kan náà ẹ́ wáyé. ọlọ́run dáríjì aburú ni tóun ṣe yìí lóòótọ́ ṣùgbọ́n òun náà máa yí pé ìfẹ́ ẹnu ni kọ́lọ́run ó kún ọ̀yọ́ ń bẹ̀ sọ́mọ pé ó bẹ́tà àtẹni àkọ́kọ́ ó mà pé ní tí ọ̀dà ni ó ti tara bọ̀ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ń gbà mí wọ́n máa ṣe nǹkan tí ọ̀dà wọ́n mà pé kò dáa ṣùgbọ́n ó pé kò dáa ó pé kí big deal nǹkan kan gbogbo ẹ̀ náà. Fáàkùn sọ́dọ̀ àtúrà. Mo fẹ́ bèrè pé kí ni àlàyé láti máa ṣe fún àwọn èèyàn tí ah, gẹ́gẹ́ bí àtẹ̀lẹ́ wípé ah, gbogbo òǹkà àwọn ọjọ́. Tiwa àbí tiwọn. lánàá o bẹ́ẹ̀ni but ni wọ́n máa ń fi emphasize pé a lè sọ pé Nigeria is a secular state Nigeria is a multi-religious state because tabani is a secular state a ti gbé ẹ̀sìn kan borí ọ̀kan nìyẹn torí Christianity favour secularism. Huh? Give to, to the world what is for the world and give to the Lord what is for the Lord. Àti ti the world àti gbogbo ẹ̀ kò sí ìyàtọ̀ nínú ti àwùjọ Mùsùlùmí. Ó fi jẹ́ pé ńgbà tí iṣu ìṣẹ̀lẹ̀ níbì kan, àwọn òṣìṣẹ́ tí wọ́n representation tí wọ́n mú fún àwọn tí wọ́n bá ṣiṣẹ́ ni wípé kódà bẹ́ẹ̀ bá ní ká máa wá síbi iṣẹ́ ní sábtù àti ahad àkọ́ a máa wá but ọjọ́ jimá ìrun wa àsìkò yẹn ẹ má jẹ́ ọjà létí a sọ pé a ní wá síbi iṣẹ́ ní ojúmọ́ náà o a wà but tó ti ń di bíi twelve ẹ fún wa tá a bá ṣe tán a padà wá a máa ń láti padà wá síbi iṣẹ́ but kí àsìkò ìrun wa kó má létí otherwise Christmas gift and gbogbo àwọn bonuses yẹn àwọn onídìí new year gan àwọn onídìí but Eid al-Fitr àti Eid al-Adha ẹ má jẹ́ kí nǹkan kó yìnrìn bẹ̀ ẹ fún wa láwọn ẹ̀tọ́ wa wọ́n ṣe representation yẹn alhamdulillah surprisingly kì í ṣe establishment tó jẹ́ establishment indigenous What dẹ̀ respect wọn in fact one of the drivers ó sọ pé òyìnbó ló wà òyìnbó yẹn ó ń ṣọ́ àsìkò oorun fún un àti àwọn ọjọ́ gbígba àwẹ̀ rẹ̀ ju òun gan lọ. Abubakar it's time for your your prayer by one thirty ní o ti sọ fún tọrọ mọ̀ yìí pé bí one thirty lọ two thirty ló tiẹ̀ fún un one hour asiri náà ó fún bẹ́ẹ̀ every isnay àti khamis wọ́n ti bá ṣe àwọn packages yìí pé ok o torí tí ó bá ṣìnà wọ́n bá ṣe bẹ́ẹ̀ torí pé kí ni ó sọ wọ̀wọ́ra rẹ̀ ó sọ pé báyìí ni mo ṣe jẹ́ níta kó sí ni wípé ìgboyà akáti ẹ̀ sọ pé mùsùlùmí lè níhun ó ti bọ́ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí kódà àwọn ó tún máa fẹ́ wò yí pé òun gan ni ó tún fẹ́ máa fún kùfàr ní ọdún tọ́lọ́hùn fún àbá wà tọ́ bá wá wá ojó aláìní kan sí ọmọ wa sí musamman àtẹ́kìní ẹ̀mọ̀ kéèké àjọ àpapọ̀ ní òsìkíní ọmọ defense tí ó lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àbáwọ̀ mùsíbà ti mẹ́ńbẹ̀ ni ló fi jẹ́ pé lórí òdodo ọ pàtàkì ọ pàtàkì ah nígbà tí wọ́n ń sọ̀rọ̀ hajj ọ̀sọ̀rọ̀ hajj ń gbà kan ọ̀kan nínú àwọn sọ pé ah àwọn rí text pé mùsùlùmí yẹ kó lọ text ti ń dà mú wá fún kò sí àwọn mùsùlùmí ẹ̀ tó fẹ́ ṣe wọ́n tó fẹ́ dìmáàdì fún ẹ̀wọ́n ní rárá ẹ̀sìn yín ò kò sí ẹ fún mi lákọọ́lẹ̀ tó wà nínú ẹ̀sìn yín tó wà bẹ́ẹ̀. ló fi jẹ́ pé let's be just ẹja ẹja sòdodo Nigeria is not a secular state Nigeria is a multi-religious state ẹ̀sìn tá a bá recognize yẹn bó ni wọ́n ṣe ń ṣe káwọn tí wọ́n ń ṣẹ̀sìn yẹn kẹ́mọ́sìn yẹn kó wa lọ́bẹ̀ jẹ́ yọ padà. Na. Ẹ̀ẹ́n eh, tó kàn lè fà á, ó ní wípé àìmọ̀kan lè gbalẹ̀ láàrin àwọn mùsùlùmí. ọ̀gọ̀rọ̀ nu ò ti ọkọ rẹ̀ ati fún àti kọ́ wọn lati yẹn opportunity láti ṣàwọn nǹkan kan àlàyé àwọn kankan lórí ọ̀rọ̀ àkídà àrùn ìṣesí but ansan ṣe ìkọjá àwọn masajid torí gbogbo àwọn nǹkan tá a lò ó ti wà ńlẹ̀ fún wa tó ti dáa jù kọjá àwọn masajid wa kọjá yìí pé i intensify. ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn nǹkan tó yẹ ká ṣe nínú àwọn masajid kó fi jẹ́ pé ìṣìyà àwọn masajid ní gbogbo àwọn àsìkò yẹn tí ó fi jẹ́ pé kò ní jẹ́ pé tọ́lá àwọn tá a kókó òṣèlú wọn padà bọ̀ mbẹ̀ bẹ́ẹ̀ tó lọ jáde tọ́ba kó ààrẹ lọ jáde tọ́ba ló ń padà bọ̀ yóò wá fèsì àwọn challenges yẹn kan nínú society tó jẹ́ pé àti wá á ń pèsè kò ní rọrùn yóò wá di kábàkàbà nítorí dájú òun náà ní wípé torí àwọn aburú míì tó pọ̀ látara wípé ká lọ síbò míì iṣu maharam pẹ̀lú àwọn ọmọbìnrin tí wọ́n bá ti bàlágà àkójọpọ̀ láàrin ọmọkùnrin àtobìnrin tó jẹ́ wípé bíi náà tètù ni àtàwọn oríṣiríṣi àwọn fasad tó lè ṣẹlẹ̀ òfin jẹ́ tọ́ba wà lájú ojúgbó tọ́ba wà ní àwọn mọ̀sáájú nìyẹn náà o àwọn tí wọ́n ń ṣètò gbọ́dọ̀ wà vigilant náà ni o torí yìnyín náà ò dí aburú lọ́wọ́ o but aburú yẹn ó kéré sí èyí tí wọ́n ti travel tó jẹ́ pé ojú ọlọ́mọ ò tó ni. السلام Wa alaikum salaam tó lábà sọ. Tí a bá ní. Nà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. tẹnu rẹ lé bérebére ní gbangba sí mi báyìí sọmọ pé wọ́n lọ sọ báyìí fún mi lọ sọ báyìí fún mi sọmọ pé mọ̀mọ́ báyìí mọ̀mọ́ báyìí mọ̀mọ́ báyìí ṣé kémi náà gbà tà lọ kémi náà lọ tú tiẹ̀ náà gbogbo ń tọ́ sọ lórí mi sọmọ pé kò rí bẹ́ẹ̀ ṣé kémi náà gba ìta lọ èyí ò lè lè ṣe sábà kọ́ wá fi hàn ṣe wá fún mi. Islam ọgbà pé adìẹ dàmí lógun nù èmi náà fọ lẹ́yìn tọ́ bá fọ lẹ́yìn gẹ́gẹ́ bí àpèjúwe hadith kan tá a mú wáyé ọ̀kan nínú àwọn sàbẹ̀ lọ́sọ́dọ̀ òjíṣẹ́ ní síláàsì ó ní mo ní ẹrú ẹrú yẹn ṣe dáadáa sí mi ìmọ̀ ń bà ńlá nǹkan ìmọ̀ ń ṣe oríṣiríṣi tí òjọra rẹ̀ èmi náà dẹ̀ máa ń lù ú máa lù ú máa kó fún dáadáa bó o lọ̀rọ̀ wá ó jẹ́ ń jọ gbẹ̀ndẹ̀ àríkẹ́ àmọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ní simple torí lílù tó ń lù wọ́n wọ̀n aburú tí ń ṣe fún ọ wọ́n wọ̀n tiẹ̀ náà tí a bá gbé méjèèjì sórí òṣùwọ̀n tí dáa tí tiẹ̀ bá tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ one zero nù tí tiẹ̀ bá tẹ̀wọ̀n ju tiẹ̀ lọ yóò fi ṣe ọlọ́dọ̀ tó bá balance ara wọn ọ̀mìnú èyí tó bá pọ̀ síbi kan jù kan lọ tọrọ bá dẹ́dẹ́ ò ní sàbòsí fẹ́nìkan o tàbí yẹn bú sẹ́kùn a téèyàn bá ló fi jẹ́ pé sùúrù ó pàtàkì nínú ìgbésí ayé yìí mùsùlùmí pàápàá jùlọ gbogbo tí máa ń sè tí wọ́n bá ta sí ọ ìwọ fi gboyè lọ́dọ̀ ọba adẹ́dà ọbẹ̀ ta ju wípé kí wọ́n sọ náà sọ pé ọ̀ràn ro lọ torí tí wọ́n bá níwọ̀ náà gbẹ̀sán ẹ̀sán rẹ̀ lè kọjá àlà pé mo fi ọlẹ̀ fọlọ́ ìwọ nu ọlọ́run ọba ọbẹ̀ tán. náà bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni. ìdójútì ọ̀kan jù kan lọ ẹni tó dójútì yàn lójú agbo nísìn àtẹni tí wọ́n wá dójútì ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama èwo ló jura wọn lọ. ok masala ẹ̀yin ẹ bọ́ síta nísìnyí ó ní sheik tẹ́rìn o ẹ má dàá lóhùn o oníṣìí náà ni. Okay. tí mo dẹ̀ mọ̀ pé wàláhì tàláhì bíláhì lẹ́dí ìlàhìlà ìlà wà kò rí bẹ́ẹ̀. táwọn èèyàn bá láwọn fẹ́ jà mà ní kí wọ́n má jà. tọ́ síbẹ̀ ló sọ tọba yé pé bó o ṣe sùúrù mi sí òun lọ́jẹ́ kọ́láwọn foríjì mi. tí ọba wa rí bẹ́ẹ̀ o èmi ọmọ tó sọ fọlọ́run ọba ń jọ gbé ní àríkíyàmà o èmi fi wọlé fọlọ kọlá amúnú bẹsẹ tọ́ ọba tí ní wọ́n fẹ́ ránró fún ara rẹ kò sí kọ́ ọmọkọjá la kíkọjá la yìí yóò yóò wà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé èèyàn ṣọ̀ra. Now. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. ó pọ̀ náà rẹ̀ tó ṣe pé tó bá wá yá lẹ́tà fún àpẹẹrẹ bóyá ó pọ̀ nǹkan ọmọ ènìyàn pé afáyì ó ṣe nǹkan láì ó wá ní bẹ́ẹ̀ náà ni ó ṣe. nígbà tó wá tó rọ̀ wá kán ọ̀rọ̀ wá lè fi á àti àfáyì ó ṣe bẹ́ẹ̀ ó wá bá ẹ̀ pé àwọn àlejò àbá ò lọ forí jì lórí nǹkan báyìí.

nínú ọ̀run àbí. Ọmọ àlejò sọ́nà lẹ́nu sáyé.

a sọ pé ó wà nínú Sunan Nasai àbí bẹ́ẹ̀ na sọ pé Sheikh Nasiruddin Al-Albani gbé àdìsí fẹsẹ̀ múlẹ̀ bàbá sọ́lé ibùnú sẹ́mi ni a ń téèyàn lè ṣe ní lóòótọ́ torí pé ẹ̀rí bá ti wà fún o a lè ṣe lóòótọ́ nìyẹn torí tẹ́rí bá ti wà àwọn afáàdẹ pọ̀ tí wọ́n mú wa bẹ́ẹ̀ àlà ẹni tó mú àlàyé tó jìnlẹ̀ lórí rẹ̀ ọ̀nà ní Ibn Hazm rahimahullah nínú al-muhalla ó ní àwọn kan tí takbiratul ihram àkọ́kọ́ nìkan ni wọ́n rí wọn yòókù ọláwọn kan rí tàkọ́kọ́ tìrùkù ìdìde àti ìdìde sórí rákàtà ó ní wọ́n rí yẹn ó ló jẹ́ mẹ́rin ó ní àlékún lélẹ́yìn náà bí ti ní mẹ́rin ṣe jẹ́ àlékún lórí ọ̀kan bẹ́ẹ̀ náà ní ti gbogbo à ń lọlẹ̀ ní à ń dìde ní ọ̀tún ti jẹ́ àlékún dẹ̀ mú àwọn ẹ̀rí yìí wá. ó fi jẹ́ pé ẹni tí ń wá mà tọ́lùbìlẹ̀ ẹlẹ́m yóò jẹ́ kí ìgbà àyàwó wọn fẹ̀ dáadáa tó bá bá ti rẹ́ẹ̀rì yóò da tọwọ́ rẹ̀ lẹ̀ kọ́ lọ́wọ́ wá fẹ́rọ̀ wá lọ́rùn. ẹni ẹni tó wá tó wá sọ fún pé ó béèrè lọ́wọ́ mi àwọn ń fi ọmọ ìdáhùn béèrè yẹn. ó ní nínú ìdí àti ìṣẹ̀kan nǹkan tó bá ṣe tàbí èyí tí ó sọ nígbè èwo ni ó fẹsẹ̀ nílẹ̀ ṣe. wọ́n rí ẹ bẹ́ẹ̀ ni. méjèèjì méjèèjì ni ó fẹsẹ̀ nílẹ̀ èyí tó bá ṣe ó lè jẹ́ pé a fi ya òun sọ́tọ̀ ntí nbà sọ pé bóyá ntó sọ tó gbọ́ yé ni tí ntó ṣe bá yapa sí ntó sọ ntó sọ yẹn làwọn ò mú torí ntó ṣe yẹn ó lè jẹ́ pé ntí wọ́n fi ya òun sọ́tọ̀ sọtí yé báyìí ni masala ọmọ ń gba àwẹ̀ bí àgbẹ̀ àgbà yìí po ṣùgbọ́n oníkàwé àmọ́ gbàwẹ̀ àgbà yìí po sọmọ pé ìṣesí rẹ̀ àti sọ́ọ̀sì ọ̀rọ̀ sí tó sọ ó ti yapa síra wọn àwọn sábẹ́bí léèrè pé bọ̀ṣẹ́ bí wọ́n ń gbà ọlọ́ba mi ń fèmí ni ó ń bọ́ èmi lójú oorun sọmọ ó yàtọ̀ tí ẹ yàtọ̀ ni mọ́sálẹ̀ tó jíṣẹ́ lásán àṣìlá bá ṣàlùwàlá tó bá sùn oorun rẹ̀ ò já àlùwàlá rẹ̀ ó wà nínú tọ́lọ́wọ́n bá fi yà sọ́tọ̀ toró lè pàjúdé ọkàn rẹ̀ ò sùn òye ìwà fún un so ti yé báyìí ní àwọn àrùn kan báyẹn wà fún òun tó yẹ pé kòsòsíyà rẹ̀ ni a fi ya òjíṣẹ́ náà islam sọ́tọ̀ ni so kí n tó ṣe tó bá yapa sí n tó sọ méjèèjì dẹ̀ fẹ̀fẹ̀ rinlẹ̀ n tó ṣe òun ọlọ́run fi yà sọ́tọ̀ ni n tó sọ yẹn làwọn tẹ̀lé kọ́ ìdàlẹ̀ ó ní àwọn òfin bá ń ṣe fi ń de àwọn tó bá wá báyìí. نينو مصطلحات نينو اصول الفقه نعم وعند في نعم ني نعم شيء تسليم نورين نعم. نعم. نعم السلام عليكم ورحمه الله وبركاته نعم كل faramọ́ pé a lè sọ pé asalaamu aleykum wa rahmatulah wa barakatuh asalaamu aleykum wa rahmatulah. ìyẹn pé kó má tó ti ìmáàmù. ìyẹn kó jẹ́ pé ìmáàmù sọ bẹ́ẹ̀. ìmáàmù sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. tí ẹni wá sọ wípé wípé kò tọ́ kí ìmáàmù sọ bẹ́ẹ̀ wípé ètò wu ìmáàmù ló lè mú ó lè ṣe asalaamu aleykum wa rahmatulah wa barakatuh asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah ó dẹ̀ lè ṣe asalaamu aleykum kó sì máa bẹ́ẹ̀ báwọn màlìkí àṣẹ máa ṣe a kàn ṣe ẹyọ kan ṣoṣo á dẹ̀ parí ẹ̀ síbẹ̀. torí ìbéèrè tí mo béèrè lálọ́ ọ̀pọ̀lẹ́sẹ̀ nítorí ìgboro ó ní ìgboro tí èèyàn bá sálámà ó ní túnà ní kí èèyàn sálámà àmọ́ wájú mi fún ẹni tó máa dáhùn rárá kìí ṣe lórí irun kìí ṣe lórí irun ló gbà lérò tàbí kó yẹ kó gbé fún ọ tó bá tó ó lè gbé fúnra wọn mẹsẹlẹ káṣí tẹsílẹm súnàlì èèyàn wọlé nísìn asalaamu alaykum bọ dídáhùn sálámà yẹn ọ̀ràn yẹn ni kódà tíyẹn bá wà lórí irun ọmọ ìyá wa tó fẹ́ wọlé lẹ́ẹ̀kan tó wọnú masjid ó ṣe ó sálámà súnà ní èèyàn wá ń kírun lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n máa ń dáhùn sálámà lórí ìrun pọ̀ létà ọlọ́run pa àyẹn rẹ ìṣàrọ̀ èèyàn àmì lókùn tí wọ́n fi ń dáhùn tí wọ́n bá sálámà sí yẹn lórí ìrun kò mí nípa àlè sálámà sẹ́ńtó ń kírun àlè sálámà sí asalaamualeykum ṣe ṣe ṣe báyìí òtítọ́ ṣọ́tí yé báyìí nìkan aha tí wọ́n bá sálámà síyàn súnà ni tá a bá wá dá lóhùn wa aleykum salaam. outside irun outside irun ó sọ pé asalaamu aleykum tá a bá ní wa aleykum salaam àgbàládá méjì àgbàládá mẹ́wàá wa aleykum salam wa rahmatulah Ogun. wa aleykum salam wa rahmatulah wa barakatu ọgbọ̀n. وعليكم السلام ورحمة الله وبركاته wa barakatu so masalan ẹni tó ń kí ẹ tó bá ní asalaamu aleykum wa rahmatulah minimum tí wọn náà fi dá lónìí wa aleykum salaam wa rahmatulah tó bá ní asalaamu aleykum wa rahmatulah wa barakatu minimum tó fi dá lóhùn ó ní wa aleykum salaam wa rahmatulah wa barakatu so tó bá fi wa maksiratu kún àlékún ni fún ẹ. but èyí sọ pé ká sọ ká kíyàn ká kọ́kọ́ kíyàn ká asalaamu aleykum wa rahmatulahi wa wa mafiratu kò fẹsẹ̀ múlẹ̀ ìyẹn lẹ bó ṣe rí nìyẹn bóyá tinú èyí outside irun ló gbé fún tinú irun ó lè mistake kò sẹ́ni o lè ṣe mistake so but ti irun ọ̀tọ̀ bá ṣe react lórí irun ọ̀tọ̀ àti sí bàbá náà. wọ́n á tún ṣe láti ṣé ó náwó tẹ́lẹ̀ ní àbúkọ̀wé àbúfẹ́ ṣọ́n ẹ ṣọ́n wàá kó sọ́lá àtúlà gbégbá ẹ̀mí dáadáa àìsàn Christmas kò sí ní jẹ́ bẹ́ẹ̀ kò sí. Nah. bẹ́ẹ̀ ó wà ókè ọlọ́run fún ẹlẹ́sàn dáadáa ó bá wọn kó kún wọn lọ́wọ́ lórí ìbàjẹ́. Wa alaikum salaam tala àbúkọ̀wé oníwàhálà ẹ̀ẹ́dúnlá alẹ́kùtọ́lá náà. náà táwọn òbí yẹn bá jẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ní ìwọ̀ tí yẹn gbọ́dọ̀ fún wọn. ntí yẹn ò kàn ní bá wọn ṣe ni wípé ẹ̀sìn wọn ṣùgbọ́n gbogbo dáadáa tọ́lọ́wọ́ bá pa láṣẹ pé ká ṣe fóbi agbọ́dọ̀ ṣe fáwọn náà tí ò bá ní bó ṣe fẹ́ lọ sí church tó ní ó lọ ó lọ ọkàn ní bá wọlé ni tọ́ba ní kò dúró dé kó sì tán o máa gbé bọ̀ tàbí wọ́n padà wá gbé ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ bó ṣe ń ló lè máa ṣe ẹ̀tọ́ téèyàn ti máa ń ṣe é fòbí nígbà tó jẹ́ wípé nǹkan yóò sí ìtọ̀túnwọ̀nsí báyẹn náà ni. bẹ́ẹ̀ni ọ̀nà wọn ti mọ̀ yẹn ńgbà tá a ti mọ̀ ọmọ pẹ̀lú wọn kọ̀ságbọ̀yé kọ̀ságbọ̀yé tágbọ̀yé ló fi jẹ́ pé béèyàn bá ń ṣe ń tẹ̀ síwájú nísìn bó ṣe jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ nǹkan ò sí lọ́wọ́ nǹkan bẹ̀rẹ̀ sí wà lọ́wọ́ tí n bá ṣe ń wà lọ́wọ́ yẹn àwọn òbí àwọn tí yẹn tan mọ́ àwọn àyà àyàwó bàbá àyàwó èèyàn wọ́n gbọ́dọ̀ máa mọ̀ yàtọ̀ pé ọlọ́wọ́n bá ti ń mú ìkẹ́ ìwà o àgbọ́yé kò sí ìkẹ́tótó bí yẹn náà bá ṣe ń dé a máa jẹ́ kí wọ́n gbọ́yé pé báyìí báyìí báyìí mọ́tàlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtawà mọ̀ ní wípé ìkúnlẹ̀ ni fún ti mùsùlùmí ìdọ̀bálẹ̀ ni fún tàwọn kò fà tí gbọ́njẹ́ máa ń yẹn fún wa tẹ́lẹ̀ sọ yìí wọn nana tá a bá ra àwọn àfa wa o tá a bá ra àwọn òbí wa o gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ó kúnlẹ̀ fún wọn ni ṣùgbọ́n àwọn kùfàrù ni tí wọ́n bá rí àwọn òbí wọn wọ́n nà gbalaja tí wọ́n jẹ́ ká gbọ́ yìí tẹ́lẹ̀ ní. bàtà gbọ́ yìí tẹ̀síwájú àmọ́ yìí pé ọlọ́run ọba nìkan la wólẹ̀ fún tá a bá lágbàlagbà kí ni a kọ́kọ́ ṣe a sàlámà sàgbàlagbà àgbàlagbà ní ọ̀nàwọ́ táwọ̀ ọgbọ̀ ọlọ́rẹ̀ salamu alaykum wa alaykum so àgbọ́yé tó ti déhùn a a a gbọ́dọ̀ ná òun náà gẹ́gẹ́ bí àlékún tọ́lọ́wọ́n bá ti mú wá nísìn ó lè fa ó lè fa ó fa fanfa ó lè ṣe fa fanfa ẹ̀sọ́ láti gbé àwọn afáàní tí wọ́n bá gbọ́rọ̀ yìí wọ́n dà sí kì í ṣe ń déyàn mú lójijì kọ́mọ́dì wípé tí ó bàjẹ́ yóò wá pọ̀jù tí yóò tún ṣe lọ wípé ah ohun tí ń ṣe gàrúgàrú ìwà ìlẹ́kọ̀ọ́ tí ń wọ̀ mọ́sẹ̀lẹ̀ ọ̀ṣẹ̀lẹ̀ sáwà ìkúnlẹ̀ la mọ̀ fún ti mùsùlùmí tẹ́lẹ̀ ìdọ̀bálẹ̀ ní fúnta kùfàr agbọ́yédé àwọn tíra lórí wípé kò sí ti jẹ́kunlẹ̀ akọ́kọ́ tẹ̀síwájú àwọn òbí náà. àti àkọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀yìn àkọ́kọ́ dá taalim halkọ ìwé ilé adaalẹ̀ nínú ilé mọ́tíláńsì àdúgbò wọn mọ̀kẹ́ mọ́gírìbà ti ṣáàyò àwọn ò ní rí wa inú ilé láti kì tàbátì kí mọ́gírìbì àwọn amútírà kan àgbè ká mọ̀ mútírà kan tí wọ́n mú wá láti ta torí tí wọ́n bá mútírà láti ta wọ́n sọ pé ẹ̀sìn àjòjì lágbà wá káka kìtàbù al أول ما يجب على المكلف تسعيه إيمانه ثم معرفة ما يصلح به فرض عينه كأحكام الصلاة أحكام الطهارة وصلاة بقوم بلا تبرع ولا يحل له ويحرم عليه ولا يجوز وينبغي بقوم ويوم بتاعتين كاين بو ìjà tí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ń jà níbẹ̀ tó jẹ́ pé wọn ò tí ì bí ẹnìkankan nínú wa àwọn alábàáwọn parí ẹ̀ ńgbà tí adé bi wípé àgbọ̀dọ̀ dira ẹni sínú àgbọ̀dọ̀ bọ̀wọ̀ fáwọn àgbàlagbà ibi ọ̀wọ̀ fífọ̀ àgbọ̀dọ̀ bọ̀wọ̀ fáwọn àgbàlagbà yẹn ibẹ̀ lọ́rọ̀ tí bó o là ṣe bọ̀wọ̀ fàgbàlagbà ṣé kádọ̀bálẹ̀ ni wọ́n ní hmm, èyí ò sínú Islam ọ̀kan nínú àwọn àbúrò wa béèrè wípé ṣé kúnlẹ̀ wa wà nínú Islam ni ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ni bó o là ṣe kíra nínú Islam. àwọn àdìsí ń gorí ara wọn ó fẹ́ nira láti gbà wọ́n ní ká yẹn lẹ̀ ká fò yẹn àwa béèrè pé ńgbò la fẹ́ fò dà gbogbo àwọn yòókù tí wọ́n jókòó èmi ni wọ́n ń wò. kọ́lá wọn fọ̀rùn kẹ́ bàbá èmi wọ́n ní wọ́n alẹ́kùn sọ́la àwọn ọ̀dẹ̀ náwọ́ ibi tá a parí ẹ̀ fún mi bọ́dẹ̀ lọ́sọ́dọ̀ mọ́ asalaamu aleykum wọ́n ní wọ́n aleykum salaam tí mo bá ti rí dáwọn méjèèjì yẹn yẹn jú màlúkù kan láyé yìí tọ́wá lóhun wọ́n bá mi fà ká máa wò àwọn afọ àwa ni wọ́n ti kọ́ àwọn ti gbọ́ yé gbàtà tí yẹn ju táwọn méjèèjì yẹn so gbàtọ́rọ̀ bẹ̀rẹ̀ àwọn kan dìde nájúmù ti ń kéwú òdì nísìn ní kí ló ṣe àbúrò ọ pàdé wa lọ́nà ọba ní asàlámù alẹ́kùn ah bàbá lọ sọ pé wọ́n ní bójì ṣe lọ́nà àsọ̀ràǹtì ní àṣìlè wọn fà sẹ́yìn bẹ́ẹ̀ náà lọ rọrùn gbà ni mo máa ń gbà tẹ́lẹ̀ tọ́ ọ bá rí i ó tí kéèyàn máa sunkún ní kéèyàn máa rí sùhánà láyé ní mórí báyìí àbí bí adìẹ so ewo lélẹ́yìí ah alhamdulillah sọyí Bukhari ó ní khalifu yahudi wal mushrikin ah ọlọ́run yàrá yà mushrikin àti yahudi alhamdulillah bó ṣe sọ nù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ pọ̀tàwá yẹ pé agbé lókè ní bọ̀tí níta àti kọ́kọ́ gbé ní pé gbogbo níta ìṣe tẹ́lẹ̀ ní iṣẹ́ ẹnu ilé pẹ́pẹ́ ń fúru yẹn àti bẹ̀rẹ̀ tí wọ́n pé ah alhamdulilah alhamdulilah àbúrò àwọn ọmọ alágbájá abájọ́ ń ṣe ní nǹkan kan oríṣiríṣi yẹn but kéèyàn wá gbé látòkè ìwọ tó ń ṣe nǹkan kan nulẹ̀ tẹ́lẹ̀ tó wá lọ fẹ́ mú níbi kí wọ́n sọ pé ah, àìlẹ́kọ̀ọ́ lélẹ́yìí mùsíbà ni so èyí ó gbé lẹ́fẹ̀ẹ́fẹ̀ẹ́

But báwa ṣe é ṣe tiwa làwa mọ̀ wípé yóò dúró lé opó ni fún oṣù mẹ́rin wà aṣọ àtijọ́ mẹ́wàá. ṣóbìnrin ni gbogbo tí ìrànlọ́wọ́ tó bá ní tuntun yìí lẹ́yìn oṣù fún téèyàn ti ń ṣe fún tẹ́lẹ̀ ẹ̀ náà lẹ́yìn oṣù fún. Hmm. torí ó wà nípò ẹni tó sáfẹ́rẹ́ fún nígbà tí olórí ẹbí bá lọ gbogbo ń tó lórí ẹbí ń ṣe níwọ̀ntúnwọ̀nsì ní material one èèyàn try láti yàn án lọ́wọ́ lórí ẹ̀. tó bá ti jẹ́ relations kó jẹ́ kèfèrí omi pé èèyàn jẹ́ Christian tàbọ́ jẹ́ Jew tàbọ́ jẹ́ lẹ́bọ tó jẹ́ ìbátan èèyàn Islam sọ pé ká da ẹbí nù ààlà ní Islam ní Islam fi ìrànlọ́wọ́ ìṣesí dáadáa gbogbo yẹn ọ̀ràn yẹn ni. wàá ní sọ́dọ̀ káwọn ọgbọ ẹgbẹ́ káwọn ṣe dáhùn tó lè wá ọba ẹ káwọn tàbí so ẹyin lè pé só lẹ́tọ̀ kí wọ́n ṣe dáhùn yẹn láì gba ìgbà ìmáàmù. tí ò bá ní fa fìtínà masalan wọn ò yé ṣe jámù ní masjid abdulaziz àyàfi táwọn ọmọ àyà kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ bọ́ táwọn ọmọ àyà kọ̀ọ̀kan bá wà ń bẹ̀ tí wọ́n bá ṣe kò sẹ́ni tó dín wọn lọ́wọ́ so tí ọba sí ní fásitì náà yes. na rárá kò sí hajj fún torí kò kankan. kì í ṣe òjò ló mú jámù wá òjíṣẹ́ wọn fẹ́ fara ní àlè ọmọ yìí ni so anytime tí nǹkan bí ìnira bá fẹ́ wá bọ́ yẹ pé èèyàn wà náà èèyàn lè ṣe jẹ́mọ̀ èèyàn ó <coughs> tó lè sedate <coughs> tó pé ó wà nínú malaria inú nira tó jẹ́ pé opportunity tó rí nígbàyàn láti mú ìrùn yẹn wá tó bá pa méjèèjì pọ̀ láà kò sí tó di lọ́wọ́ tó pàtàkì kì í ṣe òjò tàbí nǹkan kan nítorí nígbà tí tàbí tó mú hadith wá nínú Maghrib àti ṣáà nílùú Madina láì sípayà láì sójò èyí ni tó túmọ̀ sí ni wípé nínú masjid o típayà bá wà tàbójò bá wà fadálíkà akad ìyẹn pàtàkì gan fún àwọn nǹkan méjèèjì yẹn ni wọ́n á ní kí ló wá ṣẹlẹ̀ ó ní kò kàn fẹ́ fara ní ùmà rẹ̀ ni tó ń túmọ̀ sí pé kí ni tá a bá wò pé kákàn má fara ní àlùmà mọ́sánná àwọn yẹn pọ̀ nínú masjid báyìí wọ́n fẹ́ lọ síbi kan a ò pé ìmáàmù wò pé ibi tí wọ́n fẹ́ lọ nísìn pẹ̀lú wódọ̀ pẹ̀lú oríṣiríṣi ká tó dé bẹ̀ wọ́n fẹ́ kìkì zoro tán lọ́wọ́ ní ẹkúkú já pa àsìkò tà because táwa kó sínú wódọ̀ fún yẹn ó lè jẹ́ pé lẹ́yìn aramagiri time ni wọ́n sẹ̀ tó dé ibi tí wọ́n lọ ẹjẹ́ àkókò pa àsìkò aṣẹ́rí nìkan tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n takò wọ́n wá pè ń gba àwọn débi tí wọ́n lọ pé yẹ́sà kúmúlá kára mo ní ẹ̀rọ <laughs> so imam gbọ́dọ̀ khadir bi halil jama'a Ọ gbọ́dọ̀ máa fojú sunukun wo kí ni condition táwọn jama ń wà àti báwọn. ló fi jẹ́ pé ńgbà mi tó yí sẹ́nà sàrà sàlám tó masjid àsìkò òun ti tó. a ní kí wọ́n dìlé rẹ̀ torí pé àwọn masjid. bóyá di kan tàbí kejì ó ṣe wọn mọ́ òjíṣẹ́ náà àti wọn fààyè lẹ̀ káwọn èèyàn ń pọ̀ díẹ̀ dáadáa sí i kó tó gbẹ̀mù tó nígbà mísù ẹ̀ gbà tó bá ti dé wọn masjid náà nítorí pé àwọn èrò ti pọ̀ nínú masjid dáadáa tẹ́lẹ̀ gbẹ̀mù tó tó ìmáàmù gbọ́dọ̀ ní ìyẹn láti fi máa ṣọ́ hálò àwọn jama àwọn obìnrin nínú ilé tí ìbá ṣe ní haraj kò sí necessity fún pé kí wọ́n máa kírun jùlọ jẹ́mọ̀. naam naam. ìparun pọ̀ ò ní nǹkan kan ṣe pẹ̀lú yẹn pé àfẹ́ fara ni ó mà haraj òní tó pàtàkì ń bẹ̀ haraj torí tójú bá rọ haraj máa wà àti máa lọ máa bọ̀ yẹn kò ní rọrùn tí káwùfù bá wà èyí ni pé ìpayà wà ní àwùjọ káwùfù gan ó ní ìhùn tiẹ̀ lọ́tọ̀ tó túmọ̀ sí pé kí ni rukú lè má wà bó ṣe yẹ kó wá sujúd lè má wà bó yẹ kó wá bí iṣẹ́ ń lọ náà ni ó sá máa kí lọ bẹ́ẹ̀ ìyẹn lè ṣẹlẹ̀ náà. Um, ìjẹ́ ó lè dá fóbìnrin. la la kò yẹ kó dálégbé kò yẹ kó dálégbé torí aburú tó máa ṣẹlẹ̀ sí ó máa pọ̀ ju dáadáa tó máa wà lọ. àtàwáhid asani tí ń bá ń dá decision take tí ò sẹ́ni tí ṣe ṣáìsì tó bá dé ní ọkọ̀ gan-an yóò lápa. obìnrin ọlọ́run ọba ọ̀dà yìí kọ́dá mójútó ara ọra rẹ̀ gangan ó gbọ́dọ̀ lẹ́nìkan tí ọmọ ṣe ṣàìsí lọ ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lọ̀dọ́ kọ́dọ̀ kan kóra àwọn ọjọ́ kan sọ yìí àwọn ń ṣe kí wọ́n sàgbàlagbà tí ọmọ àdámẹ́ẹ̀dá ọmọ ọ̀dọ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ lẹ́ni tí kóbìnrin jáde wọ́n máa ń lapa níbi ẹ̀kọ́ àti ìhùwàsí látara yìí pé a ṣe àwọn nǹkan míì kò sẹ́ni tó ń fún un níyọ̀ǹda kò sẹ́ni tó ń ṣe kankan nígbà tó bá délé ọkọ náà yóò gbèsè ìgbésẹ̀ ẹ̀ náà ló fẹ́ gbé àti chẹ́ǹjì kì í sábà rọrùn àwọn issues bẹ tá a dá sí tó pọ̀ tó jẹ́ pé n tó fàájù ní wípé ọmọbìnrin yẹn ti ń dágbé tipẹ́ onítẹ̀kì decision ara rẹ̀ kò wá fẹ́ wọn tí kò fẹ́ tètè mọ̀ wípé òun wà lábẹ́ èèyàn nísìnyí àṣẹ rẹ̀ lòun dẹ̀ gbọ́dọ̀ gbà kóhun tó ṣe gbogbo nǹkan <laughs> kódà yìí tó ní lọ́rọ̀ kò gbọ́dọ̀ ná láì gba permission ọkọ rẹ̀ ọ pàtàkì so ọ wá ń fa wàhálà rẹpẹtẹ wọn ti kọ́kọ́ kò dẹ̀ mọ́ láìda torí pé kí ni bó ṣe gbégbèsè ayé rẹ̀ nípìnlẹ̀ nìyẹn àti wá tètè change wọn ọ̀rọ̀rùn wọn kàn kí n lọ ní wípé tọ̀tọ̀ bá fẹ́ rálì jẹ́nà wọ̀ ó mójútó abala eléyìí dáadáa ọ̀kan lè take it decision ọ̀bọ̀kọ́ lè kàn sí déédéé kò ní bá ń lé kì í dẹ̀ lé kó rìnrìn kùnrin kàmá aláìdá ni ó ti lọ ṣe àwọn kankan níta ọkọ wà dúró lé ó lè jẹ́ pé tọ́ba dé tọkọ bá ní ó mójútó oúnjẹ wọn ní ṣe bí oúnjẹ wà ń kí sun ẹ̀ ẹ̀yin náà ẹ bá wa ṣe yẹn á ó fa ó fa oríṣiríṣi ẹ̀yin náà ẹ bá mọ ṣó pọ̀ jù ní sẹ́yìn náà bá mójútó yẹn ìtọ́kùn lè lè lọ́ọ́ jẹ́ ààbà pé ìyẹn ọ̀pọ̀ ju kẹ́yìn náà mójútó yẹn kò sọ́bẹ̀ ó ní nǹkan bẹ̀ ń tira nà ẹ̀yin náà mójútó yẹn something around there. Now, um, sọ fún ilé ìlú pé tí àwọn bọ́lá ìlú àti kíkà sóhun. náà wípé ó sọ nípa ìmọ̀ wọn kì í ní interest. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ tí ọjọ́ bá. ní interest kọ́ má gbà. ó ní ẹ̀. bẹ́ẹ̀ni. Eh. kò ṣe nìyẹn tí wọ́n bá ní tí wọ́n bá ṣe kídùbà sí kó sọ fún wọn pé kí wọ́n fún òun ní time kó fún wọn ní kó kán fún òun ní time kó wá kún kó máa ṣe dùá kó tàbí kó ṣe istikhara but kó má sọ yìí pé kó má dànù lọ́ọ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀ eh, instance wà fún sísà tó ní irú case báyìí àwọn nǹkan pọ̀ tó wá jẹyọ sí lórí ọmọ ìyá yẹn tí ò jẹyọ sí tẹ́lẹ̀ ó wá ní interest débi wípé brother ti ní ẹlòmíì tó fẹ́fẹ́ ó lóun mind kó òun ṣe kejì fún but brother ò lágbára àti ṣe àwọn méjì brother ò lágbára àti ṣe àwọn ó sọ fún òun ó ní òun lè dúró dè dúró dè yẹn láì mìíràn jù torí ẹyọkan tuntun tá a fà yìí ṣe gan-an. kó má tètè má gíìfù ansa kó fara balẹ̀ dáadáa kó tó naam Abu Jurayj naam wa akasala antala o. ok tí o bá sásìkò bá a gbọ́ àìbó yìí mẹ́wàá náà. náà. náà. Hmm. sọ́mọlé wọn tẹ́lẹ̀ ní. torí. Ah. ó ṣe ká ṣe náà nìyẹn <laughs> tí nàìjà sábà fọ́nká tin إذا idza نجاسة najasa نجاسة najasa ba ta ba rí bí tó wà á fọ ọwọ́ bí tin najasa tó bá fọn kan ko gbogbo aṣọ ènìyàn fọ̀ torí pé na ìbára ni tó láti nu fiqh lórí tahara nínú kitab akhdari bó ti ń tí adájọ́ kan tó fi yanjú kéèsì yẹn exactly bí kéèsì náà ṣe ṣẹlẹ̀ ni olè ló ń bọ̀ wọn ò mọ inú yàrá tó wọ̀ bọ̀ tí wọ́n mọ̀ pé agboolé ìlú wọ̀ báwo ni kàn yìí wọ́n ní gbogbo àwọn ará agboolé yẹn pátá tí wọ́n kó gbogbo wọn. ọ̀kan nínú àwọn afáwa fẹ́ ta sí adájọ́ pé ṣé ìmọ̀ ní di zulumu. ó ní zulum ta tí najasa àtàbárí pé najasa ní ibi tó wà gbogbo aṣọ láàfọ̀ gbogbo àwọn ará abúlé ẹ̀ ní ó wọn wọ́n dẹ̀ produce olè lóòótọ́ nígbà tí olori ilé tí wọ́n ní kọ́ wá ẹni tó bá mọ ibi tó bá wà ìtìjú tí wọ́n fẹ́ kóhun sí ọlọ́run ó dojú ti láyé ní àtijọ́ gbẹ̀ndẹ̀ àríkàmà kíákíá lẹ́nìkan sọ pé òun mọ ibi tó wà wọ́n dẹ̀ produce so. O lè ló lè kó sí kàrọ méjì wòye wọ́n ẹ̀bọ̀ láàláà kéde ru àṣírí báyìí ní ẹnìkan bóyá. tọ́ba ṣe pé òun ni kó lẹ́rù. ọmọ ya yẹn ni wọ́n kó ẹrù rẹ ńkọ́ tàbí ẹrù bàbá rẹ̀ ni wọ́n kó tàbí tìyà rẹ tàmọ́ ti pààyàn gan torí ẹni tí ń lè jalè ọ̀kan méjì ni ó lè pààyàn tí o bá ti ṣe é ṣe yóò ó lè ó lè mú ẹ̀mẹ́yìn lọ. <laughs> kábọ̀ àṣírí ọmọ àyà wa ọmọ àyà rẹ̀ fà á fi síkírìtì kan pamọ́ sí ẹ lọ́wọ́ bí àmọ́ náà tàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là ní èèyàn fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ ó wá ń wò yán yàn yẹn ni pé kò fẹ́ kétí mi gbọ́ sí nìyẹn tó bá ti fi sí ẹ lọ́wọ́ àmánà ní títí dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù that's what the prophet sallallahu said. Uh, but eléyìí mújúrìmì hàdà mújúrìmì yà ọ eh, sá fún ọ wá fẹ́ sá fún tahakum ọ fẹ́ sá fún òfin lórí rẹ̀ ẹ̀ náà. kí n dáhùn bá a dá sọ́ra àdìsí àlọ́ bá a sọ́ra